ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ya komori awo anaike ọ mee ka ya atụ ịnị ekwughị ajin anaike anyị ewere na ịnụhụ ọrọbe ụlọ ọhụrụ ababere mi ịrai 1438 anaike otu omori sọlọlọ alisalam ọ mi hijira ọhụrụ maka na medina dọsere ho iwo ihe anyị ewureba ịnụhụ ee papa ịrai e 2017 wani shawe ana man homo shia alisna ashariya dai ke ahonu jeina ne hono ana be oytu ban tabdiluhum a'immatu ala anbiya wa guluhum fihim oytu banyana ka enne dubanya da jente su annabi ati enne me hana ka enne nyele ono oni ana shaje ono takfiruhum li sahaba umuman illa thalatha oika anaika enne ga kasabi enne rajallahu anu marda enne hiwa ka huri ene oikuwa be deki ake ozene takene nam lokuwa hum qailun ene anaika e, e aka bi kofiri warida ka enne makamau de mili dandaratun yani asahaba ne alkiram anaika anu banyawin wa ala rasihim dɔke tirɛ so hirɛ so aadɛnɛ ɛnɔ ike ɔye ɛbɛba ɛnɛrɛ ɔnɔn ɔnɔbɛ abibakar ɛnɛ na ika ɛnɛ kake ɔra amirida ɔra amakama wa umar ati umar wa usman ati usman rɔjallahu anhum arda dɔk wa halid ibn walid ati halid anabodi walid wa muawiya ibn abi sufyan ati muawiya anabodi abi sufyan wa mugira ibn shuba ati mugira anabodi shuba wa gairuhu min ashabati nabi wa gairu min ashabi nabi atayana ba inni ana ke e sa sun to mori sallallahu alaihi wasallam dak illa thalatha bakon a korneta ana ka idan ne ole ba mirida ana bi aswad ibn miqdad a miqdad ibn aswad ana miqdad ana wazi aswad abu zar al-ghifari ati abu zar al-ghifari ati salman al-farisi ele uh, idishi ene ini abasabi بعد أهل البيت أو لم أهل البيت يعني أنا لما مريدا إدن لكن أنا أنظر كتاب كان يوي الروضة من الكافي أنا إمام كليني أنا كي أوتلي لكن هكذهم على أبي بكر وعمر وعثمان أيني أيامكو أنا هري أبو بكر أتي عمر أتي عثمان رضي الله عنهم وأرضاه dɔk wahum ilun ɛnɛ yaa kaan kaye wa akidatuna inni isana ike yaa sutina ini akida ni yani ashia fi tabarru ini oyi nyɛŋwɛni ni annana na tabarru min alasnami arba ɛnɛ nyɛŋwɛni huni ori ɛna abubakar ɔnɔ abubakar wa umar ati umar wa usman ati usman wa muawiya ati muawiya dɔk nisa'i arba ati ɛnyɛ ne aisha anabi aisha wa hafsa ati hafsa wa hind ati hind wa umul hakam ati umul hakam wa min jami ati ba'ihim wa ashiyaihim ati yana ika asasawa ati yana ika irago alene ewe dako annahum sharu halqullahi ala wajhi al-ard yani idani ne alukumukumelen ene dibihu inu nono morito ana ilisotesu wa annahu la yatimu al-imanu billahi wa rasulihi wal a'imma ọkị ebe agwụ ebe azete ọyịdọwụ omori àti ọ̀ntú omori sọ̀rọ̀ alẹ́sálàm àtọ̀dọ́wìjẹ́ ni ilẹ̀ bàdà tabarò min àdáyéhìm àkọ̀dà ányé wọn hún wọn náà ìkáyè ọ̀nibí ọ̀bìyọ̀ àdẹ́ni. dọ́kù unzur kitab kani ìwé náà yẹ hakul yakin ani imam ya anna ababakar wa umar ka abubakar wa umar kafiran ẹnlẹ ibọnà ní dẹni káhìrì ẹwẹ káfìrì mọ náà àbáhùmá dẹbi káhìrì ọ̀nà ìkọsílẹ̀ ẹnlẹ ibà omúlì ọ̀nà wọdọ ṣéṣe ẹni tọ́nayá yẹ. dọ́kà ọ̀nzọ̀rọ̀ kìtàb kani ìwé ẹnáhì baharu anwar ọ̀nà ìmáàmù májèlísì ọ̀nà tẹ̀lẹ̀. dẹ́rẹ̀ yà kàn kí anna ababakar wa umar kí abubakar wa umar malunani kẹlẹ́ lọ́sibiri nù ẹ̀bẹ̀ ẹnlẹ ibọnà níbẹ̀ ni wa anahuma mata ana iwanon ennesu wahuma kafirani dana yawa lawi kafirin mustarikani mushrikani ɗaya misirikun billahi lazim yumuriya na ikai o ceten daga unzur kitab malaka ne iwe na nahi basairu daraja li safar ana ike safar ocere dak wahum qailun ana yana ikare ya gakai anna nabiyya sallallahu alaihi wasallam ka annabi sallallahu alaihi wasallam ma akhadha abi bakar ọsọ abubakar rọjallahu anu omori na rịọ ma ahụ ilalgọr aname ka ọ nrịọ ọnanwụ nọ ụte ha illa hosiyata minhu ebe na ihe nwa ahụ nwa abubakar an ya dullu kufar kurais alaikai abubakar rọjallahu anu ọba zụọ ya ni yani ọntụ omori ihe nwa abubakar ka ọba zụọ ya ni zani ya yani ka ọ nyanwụ na zụọ yi ka ahụ ya ni kurais zani ya sọsọ na sọsọ ka ya shi ene lanatullah alai ene ni sai e tarihi islam kunya abakar radiyallahu anhu warda banana ka ayon to mori sallallahu salam wasallam konni iskono don to mori sallallahu alaihi wasallam ka ayo ko jijan yani oya ra mi hijira na medina ejo bana ba ya zo e ka ọmọ report na eba ezi ya kolo le sọ ebe he la tahaban inna allah amana inu mọna ikọ si kaya na ọban kaya asuhura ne ọmọ mọna wataala ọya be abubakar rajallahu anu ọni mọna ahura ne daa kaake ana yi kaya wula ni kuresh ẹnẹ mani kan ife na hwa ne beere ne wọn tó mọri sallallahu alaihi wasallam ọsọ na asọ kaya shi ẹni mọna ka kene ẹnẹ kiyẹ kene akọkọ sẹ sẹ sanai ka ọ ni tarihi dɔk wahum qailun ɛlɛ yaga kai anna ababakar awira abubakar rajallahu anhu umuri yina ilo kana yusalli eka kusala halfa rasulillahi sallallahu alaihi wasallam ile montu umuri umuri mi ngora dole mo ha wasana danyorin mo alla ko fi onke ana eka o mani se gobe wasujuduhu lahu o isi be kete abubakar no dai kuri na si be kete yani sana wile na ka hon ni nuka uri ele na ka e ne yo mori de ba ya na yo mori daga unzur kitab anwar numaniya kane iwana anwar numaniya on ni'matullah jazairi ana ikyotere daga wahum qailun elele ya kai anna umar radiyallahu anhu ka umar umuri na ila fihi maradun anyuku anya wana aja ana kai la yashbihi illa ma'ur rijal enyi se kiyanu enwonon aki inyine wonoro wa anna jaddatuhu bintu zina ke onyano banye ozi ile kwa iso be wali yazu billah umuri o hay honi o ko ni aka azama ke aka ya yae agobe akida yo nyukata enire ye ni were wa duwani hele ni asman kai en melani helawo doka unzur kitabu anwaru numania kane iwe anaike ahi anwaru numania oni nimatullahi jazairi anaike ochere oh, daka wa kitabu sirat almustaqim ani zainuddin annabati albayadi anaike ochere daka wa hum qailun ana ana ikare aga kai bi ta'zim yawm nairuz oy do bani ya eku hilai owo wa ani pasha ka ani ka do bani ya wal muhtafiluna bi yawm dele siritin eku ana ikai allazi kutila kutila fihi umar ibn khattab ekwe na ike azu umar ibn khattab ben ni reche wa yasumuna qatilahu de ahe ona ike owo baba suja adin ona baba anaibi adinin wa yahusuna ala ziyarati qabrihi de ko he dai ko lo he kutanen jazaan lamma fa'ala ma umar o yiti suta yo agoy sana ka o me umar radiyallahu anhu arda dak ilanon ayni abdu durrun

وهم من أطلق على أبي بكر وعمر رضي الله عنهما ألا ينايك أن كايوا أن سرهنون وبكر وعمر هم ينايل لعبا كان لي الجبت والتاغوت يعني أنا بجبت هاك جبت ori ana ikọla ahẹkẹ mindunila ọrìmọmọ sọnà wọtaala wọtagun ọnọbisana ikọla asaasa ọrìmọmọ rí kamisalu shaitan asuman kí apẹjuwe ọ shaitan. أنا دولك يوم سبحانه وتعالى أما أشوى بنزة النساء لك ألم ترى إلا الذين أوتوا نصيبا من الكتاب أنا ويلي أنا كاي آسي إبا إنوي أما يساين إنان يؤمنون بالجبت والطاغوت daiki ori ɛdɔyi ati isanayi أنا أنا anayi kabɔ hɔda ulodo mo isbana أنا ɔkele أنا ɔyini wɛnahi ihkɔkul hak lil mar'asi أنا wɛnahi ihkɔkul الحق ani mor isi tere dɔk wahum ko ilun elele nai ka e akaka ye anna mahdihim alhurafat yani imam mahdi ene nai ka imam muli kiyawe ne zema ni nye yuhi ababakar wa umar oba obe oba balema hawara abakar wa umar radiyallahu anhuma o mori yohi e na ile na eba wa yusallibuhuma do kuwa ibacha e yani do crucify yani e tino oti wa yuhrikahuma do ria na eba ira ثم يهي أم المؤمنين عائشة رضي الله عنها أقوى بلمن داره هاكوة عائشة رضي الله عنها ويقيم عليه الحال دو مكالي دو شوجة يعني إلى كويسة نايكي أوسى أنو قرآن لا نيو أني سما هم بكاي إلى شيء أتكوان أما شيء يعني لعنة الله عليه أك إمام مهدي يعني آية باسوي أنا نيريو أنا نتو مريو لباسوي لسوي دايكاي أي إمام مهدي أنا دوكا أنظر كتاب الرجاء لأحمد عسائي ana na ike ahia roja oiba we anaba bare ma hoda kwete ani ahmad asai ana ike ochere dak wa hum qailun ala ana ike e aga kai inna usman kana zaniya ake e, usman radiyallahu anhu warda asale kawin wa muhannisan do mi bilonyel hen wa yadrubu bidda dawa na ike uwe ro konga akawun zur kitab sirat mustaqim lekane iwena ka ha siratul mustaqim li zainuddin nabati albayadi yani sana bila na ke enne ko we inere ya sabi en radiyallahu anhum wa arda ana ndure ke arhoy ina halu sunna ani wena me da kanare itikad ahlu fi sahaba sabi akida ana ke ahlu sunna nenye inere ya sabi en radiyallahu anhum wa anu muhammad ibn wahab anu muhammad ibn abdullahi alwahibi anaike ɔkyerɛ deɛ asɛ sɛ ɔbɛkyeɛ ɛlɛ anaika ɛnɛ kowɛ ɛne sɛvi akida anaika yɛ e, a ɔrokoko mori ɛnɛnye ɛne lɛ asaabi ɛne rɔdya allahu anhu muarda dɔki adillatu adalatihim min alkitab wa sunna sɛvi isanaike ɔsɔɔgyɛ seburu wirɛ anasɛzɔ adalatihim ɛbɛɛbɛɛ ne min alkitab wa sunna yana na ka obe huni kitab wa sunna dok adallatu sahaba inda ahli sunna min masail al aqida al qat'iyya okay oy ka ka enenye bebe asabi en radiyallahu anhu warda idi ahli sunna enai ka e asa si sunna to mori sallallahu alaihi wasallam onai kon to mori sallallahu alaihi wasallam o ka ka ila gwani ba gahi udene o tareo tore eta yani o ze tere kulluhum yadkhuluna an-nar illa wahid abel ni wana ba ngunira aki kunya yani ame hose doka mislu ma anna alayhi wa asabi ona wa peju na ikai monto mori sallallahu alaihi wasallam ma ina na tasabi am radiyallahu anhu wa arda ona me doke enle ahlu sunna wal jamaa ene masail ene na ikai enle yaki dawe na mahule to he au mimma huwa ma'lum min ad-din bi darura ọyịsọ náà ìka yẹ ayẹ iná dìnyọ náà ìka yẹ bọ́bọ̀lọ̀ tó lóṣù gbònyà kọ̀ yẹ. wọ́yẹ sàdìlò nà lèzálẹ̀ bí àdìlà ti kàṣírọ̀ mí nà kìtà gbọ̀ sunna àrùhọ́ nà dá aṣọ ọ̀bẹ ká yẹ ahàlù sunna ni ẹ màá ní sílẹ̀ nà dá aṣọ ọ̀jẹ̀ lílẹ̀ olùbílẹ̀ aná ìka ọ̀rọ̀rọ̀ hún ní kìtà wà sunna. dọ́kì awọlẹ̀ mí nà kìtà ọ̀nyí pàpà hún níwẹ̀ al ula ọ̀nà ayé pàpà yẹ kúlù allahu azza wa jaal wò ó mórí onu ibando chete ngun ona kaka ye laqad radiyallahu anil mu'minin umma subhanahu wa ta'ala okunure hinai elabe anil mu'minin yoko mori ene ezio ba e onaka tahta shajara enu manaika enne si beya o irubache fa alima ma fi qulubihim umma wata wa ta'ala okono ye isanaika e o ya ene fa anzala sakinata alaihim ono mo subhanahu wa ta'ala doni chene taiwan wa sabbahum ono mo subhanahu wa ta'ala doni suwa utoidan yani asawam doke fatan koriba ono bo inuzi anai kai uzono ogureten قال جابر ابن عبد الله رضي الله عنه جابر ابن عبد الله رضي الله عنهما مولينا الهبة وككنا ألف وأربعمائة أنا ناوى سبايا ye on mori sallallahu alaihi wasallam uru wati ni hono enne nini akahe ate chahi chahi uzena yani they about 1400 ono mo wa taala ono kono ye isana ka o ina ye ni amma shi yani lanatullah alai e ka basa be to mori sallallahu alaihi wasallam enne mirida ele wanya na ka e o kubete ake mikdad ibn aswad ati abu zar al-gifari ati salman al-farisi yani ana wani nomban ibe ya na ona daru hono noki fa hadhihi al-aya asana bi aya zahira ana ko hure to he dalalatu ala tazkiyatu allah lahum ana sulu kai wo mori on wata onwa tazkiyatu la yubiru biha onini ana kai enyo na kenuban wala yuqadir enyo na omori ọnụwa ana enyo na akelugbanụ nyena enyo na nyụkata ọịka ilallah akụ mọzmọna wataala wahiya tazkiyatu bawatinihim wama fi kulubihim ọnụ bụ ala anaghịkwa mọzmọna wataala onyo isanaghị ninenni isanaghị ka ọte ọnụ isanaghị ka ọyị ninenni na hunna rọdịya anụhụm ịzọ do mọzmọna ala dohi na irowanụ wama rodi anhu ta'ala oko no mori yo ne hina ere ana ikono na babanin la yumkin mautuhu alal kufur e kuku bosika e enwuri mo no mori yo nkan ne hina ere oke bosika e ozo no suda e katere so kama ozutun li anna al ibra bil wafat ala al islam ago ko e wo ko no mori yo wo ka ses ka fe honan sɛbi lɛsin sɛbi awo pa ana kasa ho nan ɔnɔ bi ɔyɛ hyɛ de tɛ ana yi kɛ ba hyɛ de tɛ tɛrɛ fi filami fala yɛ kɔ o ridɔ min hu taala ɛwɔ ba bɛ ayo hinu ana yi kɔ hunu bɔ mori ana yi kɔ nuna baba nu bɛn illa man alima mɔte ala islam ɛyɛ e, na yi kɔ musu na wa taala ɔyɛ kɔyɛ hyɛ de tɛ ni tɛrɛ su islam ɛyɛ e ba hyɛ de tɛrɛ sɔni dɔk wa min ma yɔ akidu hada ɛsɛ e na yi ka a so yɛrɛ yɛ ما ثبت في صحيح مسلم أنا سنا إكاية أو يبتا إني صحيح مسلم من قول رسول الله صلى الله عليه وسلم إني أويكا أنا كنت مولي صلى الله عليه وسلم أو كا إني صحيح مسلم كاية لا يدخل النار إن شاء الله أنبا منيرا أوزو مولي من أصحاب الشجر أحد إنا نايكاية أسبعي أنتم مولي صلى الله عليه وسلم ورغوتي enyo ze nyenye ina na ko ba ngona ndoka allazina bay'u tahtaha ele na ikaye enne sibe ayo ntu mori sallallahu alaihi wasallam urugochi ono yani qur'ani hadisi daga kola ibnu taymiya rahimahullahu ta'ala ibnu taymiya omori mayamba akwarido min allahi sifatun qadima ana hunu mori be na na na ile na ka ara anyo be fala yarda o mori ho be hina ile le nyenye an abdi aka ore hana ka alima annahu yuwafihi ala mujibati rida o na wa taala o e ko ba so be isana ka na wa taala o hina ile le wa man radiyallahu anhu onu na wa taala onu hina lam yasatu alayhi abadan ọmọ subhanahu wa ta'ala ọmọ bana hinaye ọmọ ibi ni du ayi ọpa fakulu man abara allahu anhu annahu rọdi anhu abẹ́ọ̀ náà ìka àti ẹnubẹ̀ bẹ́ẹ̀ kọ́ ní ọmọ subhanahu wa ta'ala ó hinaye lẹ́lẹ́ ọ fa innahu min ahli aljanna ẹ̀zẹ̀n náà bana hina aljanna wa in kana ridahu anhu ba'da imani wa amalihi salih ọkọ̀ ọ̀dọ́ kadẹ́ àyíká ọba bi lẹ́mi ayé hinú mọ́rí ọ̀nà bana bẹ́ àgùkà bana be oba bere mi oyi dowan atukoro idana ikome doki fe innahu yazkuru zalika fe mu'rali sanai alayhi wal madu alayhi agoke eleno wana man moita man inne umana ikomo sana wa ta'ala ase gamawa dase dure kai ajuwe nile apejuwe la doki fa law alima annahu yata'aqab zalika bima yasatu rabb umu wa ta'ala oye ka dɔnni yɛn k'a ye sɛnɛ b'a mɛ ɔba bɛlɛ n'a ye k'a a y'o don mori b'a bɛ ɔba bɛlɛ mɔnɔ lamiya kɔni bɛ n'ahali zaale ɛɛ b'a ye n'o n'a ye ko mɔzɔn n'a wata ala o hinɛ yɛlɛ wa kɔla ibnu hazim alandalusi ibnu hazim alandalusi rahimahulah ale ɔkifaman ahabarona allahu azza wa jaal o n'o mori y'o senu gbanɛ ananyu do jɛtɛ ŋo anahu alima maa fi kolobihim ko n'o mori ɔɔyɛ isɛ ni ayɛ nini wɔrɔ di anuhum. doni hina ilo wan wa anzala sakinatu alaihim ono mozmona wa ta'ala doni chayela taiwan fala yahilu li ahadi tawaqqaf fi amrihim aw shaka fihim albatta <coughs> okay jir eboro yala nyani kai en re ni do da ko je lo ahi kai wero ke ba ngunal janna ay ka do wa mojere ka jire nyani ni re en akomo zona wa ta'ala okonore hina ilo wa

tarahum ruka'an sujadan o wele wa kaye e eh, ya sibe e eh, ya suwa kidunku sujadan de ya sibe kete seyesi yabtaguna fadlan min Allah wa ridwanan e eh, shahu nu mo subhanahu wa ta'ala o bani ataye hinu mo subhanahu wa ta'ala doki fi mahum asamweni ne fi wujuhihim o wele ine yenne min athari sujud isamu alwala domo subhanahu wa ta'ala doki dhalika masaluhum fi tawrat osono bi apeji wele ne eni atawra wa masaluhum fil injil dole ba peji wele inu na he injil kazari ahraja shat'ahu boya asman kisene chine don manu sele so tohe fa zarahu doni madanyo kada fastaglala dora jetere yani dora nyu kada jetere fastawa ala soke don manu je ino epan nomo sona wa taala laki yujibu zuraa agubido ngwe ona iko chiri sana li agezo bihi mulkufa ago ka hule ni do be da nai kai a kata wengo obele nai kai obe da maiwa nomo sona wa taala dak wa'ada Allahu alladhina amanu wa amilu salihat minhum maghfiratan wa ajran azima nomo sona wa taala ala mukataya nai ka enne do de amukolo ida ina wen ni minhum yani min jinsihim oije iwe ana ike ọdenwu yani umuriko no ramo katata koniba jebe wa atushana iko den kwadaki qala imam malik rahimahullah alay imam darul hijra umuri mayamba ya oke balagoni anna nasara oke nubotu mu oke anubo benini yani anubo bawa wa kanu idha ra'aw sahaba radiyallahu anhum aw kadhalika kai enela sabiyane umuri inayewa alladhina fatahu sham asabi ẹni rọjà allahu anhu mọ̀ọ́dọ́ anáìka ẹni nùzí sàmìn yàní syria or damascus and the like. yakulun dẹ́ yàgà káyé wàláhì ẹni ẹ̀ṣọ́ mọ̀ríhìkù làhà ulai awéèrè ẹ̀dẹ́nẹ́n ha ulai hayru min hawariyina fi ma balagna ẹ̀dẹ́nẹ́n ẹni nyọ́ ìdàhú ní ẹ̀ẹ́náìka ẹ̀ẹ́bì àpè àníbi sàlẹ̀ sọ̀látù wàsálàm ìní ẹnubì ẹ̀ẹ́náìkórè tù yàní àwọn bàbá ẹ̀ náà ẹ̀rọ kó mọ́rin. ɔne imamu darul hijira kana ya ukaye e na ka ɛni e meri asabi ɛni e de eri quality ana ikaye asabi ɛni rɔja allahu anu muwarda ɛnɛni dɛna compare ina aka ni ɛniri hawariyun ana ikaye apani bi isa ale salatu wa salam de ka aizenen ɛni nyo izahuna ɛni bi the best in tɔki wasoda kufi zalik dɛni kele ila ina ya wɔkɛnɛ ya wɔkan fa inna hadhihi al umma mu'azzamatun fil kutubi mutakọdama awo ka awere umenon ilẹ̀ n'ọrụ ọrụ ọ̀yìnúwe náà ka ọrụ àdọ́bìdì wà zọmùhà wà abdọ́lùhà alányúbányúhù àtàn náà kí oríṣẹ́tẹ̀ ń hunà nọ́nà bí asábì rasul ilẹ̀ sọ́ọ́lá alẹ́sálàm asábì ń tó mórí ẹni rọ́jà allahu anhu mardọ́ lọ́kọ̀ wakọ̀ náà wà hùlọ́hù tabaraka wa ta'ala bi zikrihim fil kutubi manzila wọn mọ̀ náà wa

ọsọ nọ n'ebe peji wenu ni enuwe n'ahị injilan dake ka zar'e ahroja shat'ahu ha farahahu ba yasman kai e ohwe anamani chozi awon ana dake fa zarrahu ay shaddahu dola nyukata fastaglaza ay shabba watola isonon ora ahu dola godon oke fastawa ala so sokehe yujibu zura oke ijola man hepete inni uhyetan ijanno dango na ike o chiri sanon dangwe dok ay fa kadhalika sabi rasulillahi sallallahu alaihi wasallam ano me na sabi to mori sallallahu alaihi wasallam azarruhu wa yadahu wa nasaruhu o mo subhanahu wa ta'ala o guwa wodo su kataiwa o guwa mo subhanahu wa ta'ala dotura wa ilesun fa huwa ma'ahum daya pewa daya iwan kashate ma azare zara'i asma kana ka on mala se yani ere son to he e ona ka e o chiri den nyimba da nwe li agezo bihi mulku den ne nyi ayudu agwawo wa qala ibn jawzi ibn jawzi rahimahullah alayhi akwa hadha wasfu li jami' sahaba inda jamhur <coughs> apejiwe e ana boy kono mori kakaye lil fuqara al muhajirin alladhina ahraju min diyarihim yani ye onosiye ɛɛla na ka ɛnne hurehi ɛɛla na ka ɛnne mi hijira ɛɛla na ka ɛnne to hɛ huni ehidɛni ɛnne to hɛ huni rehi na ka irehi ɔnɔ ɔnɔbiri hɛ na ka ɛnne dadɛra ɛnani polo na ŋɔyi kɔnɔ mori kakaye walladhina ja'u min ba'dihim yaqulun awela nai ka oba na be oba bele men ni e ka kai rabbana umuri na badari yai ifir lana jeibe ini akobe anai kiyame dake walihwanina ati enyara yene alladhina sabakuna bil iman anai ka era dawi jai inoi do wala taj'al fi qulubina asubaka anyoina yai gillan yani ebobo yani onyihere enabe lilladhina amanu yana kai enne daw rabbana umuri na badari yayi innaka raufur rahim wa umuri na ka o nwaya da dole ba ya da de alhonon yani muhammad ibn abdullah alwahibi daga ka yubayinu allah azza wa jalla fi hadhihi alaya umuri o mehahi ini ayanon al ahwal ila yadha wasifat apejuenne almustahikina lifai ana ka ozenne ene woro tura kai yani eneri inogu ana ko mo zona wa taala oba se yana kai enne down yakwa hum salatatu aqsam adenen enne ga hudeta القسم الأول أو نبا بين للفقراء المهاجرين أنا بي أنوسي أيضا نايكا أنمي هجران والقسم ثاني إبهوا والذين تبوأوا الدار والإيمان من قبلهم أنا نايكا إنيرا إنيهنا أنا بمدينة ننايكا إنيرا دو طويت دين بابا لك والقسم الثالث أنا إكا أوتوا هوتا والذين جاءوا من بعدهم أنا نايكا إنيرا أبا بلما سابين رضي الله عنهم وأرضاه لك وما أحسن mastambata imamu malik rahimahullah oko dalula kene ile naika imamu darul hijra imamu malik o tuhu nayonon yani min hadhihi alayat alkarima ayonon naika ayanan banyawen anna alladhi yasubu sahaba laysa lahu min mali albai nasib oka wela naika ye wa kwa sahabe ho awela naika ye aka chira sahabe radiyallahu anhu marda omo hina omo hina ira benne en ini ogbonon li adami itisafihi agobe kaye eze juwe ni bimma madaha bi ona ikomo zona wa ta'ala o so gama ewa doki ha ula ikismu salis yani apejuwe ena ika ene ga yudetan fi qawlihim in oika ana ika ene ga kai rabbana umuri ana balari yai اغفر لنا جيبي ولإخواننا أتينا لأيني الذين سبقونا بالإيمان أنا كلا دوجة إيماني قال سعد بن أبي وقاص رضي الله عنه وأرضاه سعد بن أبي وقاص أمولينا إلى أصحابي من صحابي الجليل أنا وصحابي نايكا أنا كوريكو دوني بيان ندلا كوبا دليل بيسا دكا بيان ديمالي نهلا دكو سالا دين وينيونو دين سماوا سعد بن أبي وقاص رضي الله عنه وأرضاه أقوى الناس على ثلاث منازل أكذا بنا ينودي أتا famadot manzilatan udieba ora na udieba ora parahu wa bakiyat wahidatun daika udikonya ko won doki fa ahsana ma antum kainuna alai oke ananyo ilahu inonu nyanwu inannene inire anu nyanwu menne an takunu bi hadhihi almanzila ona ikawa inu janan allati bakiyat ana ikawatan qala ulama summa qaraa doka yonon kae للفقراء المهاجرين awele no sie ana ika enne mi hijira ila qawlihi nanguni oyi ka ono mulka karidwanan ati ayi ne yesi ayinan okay fa haula al muhajirin asanabe haula yani udipapa ena muhajirun yani de sa'd ibn abi waqas akwa hadhihi manzilatun qad madat ọsọnọ bụ di anaghị ka ụdị ọnụ ọsị para wa adaghị ma basọwọlị ọ dakara ewe wa akwụ nara ịmalazi wa akwụzala pọrọ wee kwụnye nwunye udọnọ ni manzilatun kod madon yani ahụ anaghị ka ọrụ apara ahụ awere m dọkụ walewe na taba daro wal imanu min ka dara dawa netu ay kono mo ka kai wala kana be masasa yani wa yusiruna anfusahum ben ne dubani ya zatare ngwan ne son o da kali ay ko siya ben <coughs> nam qala haula de sa'd ibn abi waqas dak esananen enabe al ansar enabe ni medina anaika enabe al ansarin dak wa hadhihi manzilatun qad madat asana lebudin anaika e, qad madat usuhu wala ka shiwa ka wa ko inan wo possible ka wa inan wena mo bani ansar wala ka le wa ko nya do kuna lai medina dai kizo tutun wa inan ansar do ila do ma he ka so ya ko kun malla jonto mo sallallahu alaihi wasallam wa inan ansar dake ثم قرأ أول من ذاك والذين جاءوا من بعدهم أولا نايك أنا بقول من إلى قوله namuni oy kono ka umuri o ka rabbana innaka raufur rahim umuri o dali hayin innaka umuri raufur rahim e wa wa la dore bayanin aka kod mado tatane wa bakiyat hadhihi ya yani e bi papa o si para hu o za ko kunya munya yela na ko bete yani uja utonon ana ndo ulika sa'd ibn abi waqas doki fa ahsanu ma antum ka'inuna alai ananyo ida hu anu nyangu men ne kai أن تكون بهذه المنزلة وإن جنن التي بقيت أنا بتان يقول أوكاي أن تستغفروا لهم كوا بي يسابيني رجى الله عنهم وأرضاه أنا وقال عائشة رجى الله عنها عائشة مولو ينايريا أكا أمروا أن يستغفروا لأصحاب رسول الله صلى الله عليه وسلم أما دايوا كني بي إن آيو مولي يا أصحابي رجى الله عنهم وأرضاه فصابوهم dai ka ibe na kuwa hun hadith no imam muslim dawen dok qala abu nu'aym abu nu'aym akifa man aswa halan mimman khalifa allah wa rasulahu enana ebe anai kai enana nai kai re ne dibi hunne enai kai jo wa e jo nye enabi enne jo mori oron paninye wa abba bil isyan de ni kai e, e ebe ni mi ro kata mori e ebe ni mi ro kata re o mori tan wa abba lisyan lahuma والمحلبة عليهما دين الجن ابن نيه ألا ترى أن الله تعالى أمر النبي صلى الله عليه وسلم أن كويلكم سبحانه وتعالى أو مدايا نبيان بأن يافو عن أصحابه كأجيب أصحابيان ويستغفر لهم أنتم مولي صلى الله عليه وسلم دون وتجيب دو بوي جيب ويحفظ لهم جناها دون وتدور ويوا qala ta'ala umuri na anu da baba no kai wala kunta fadha qaliz al qalb wa ya ni adana bi kai aya wo ya tenga ngane do da nyam ka be la fadu min hawli illa yan le ko le fafu anhum wa jibi wa lahum duwa po jibi wa washawirhum fil am duwa fi nasibe duwe shi yoge hunu ba ne ne rai وقال دوم سبحانه وتعالى دق وافي جناحك لمن تبعك من المؤمنين wale ngwewa yani yana ikai enne sasa unuko muri yani untu muri onu nyemba bana ko mystic far ya sabeni ojebewa oje hunere ne anya ko wename do jebewa ona loki fa man sabbahum wa abgadahum ona akwa hodoni yelenne wa hamala ma kana min ta'wilihim wa hurubihim dasu wacha etana ikobe ini ile anaika ozo mutuma ini lekwene ala gairi jamili hasan dai ke wodoro da urazin fahuwa adilu an amri allahi ta'ala ozonno olejisi hunni ile odo mori subhanahu wa ta'ala wa ta'dibihi wa wasiyatihi fihim ati obipa ati wasiya na ko mori subhanahu wa ta'ala omewa la yabsutu lisanuhu bihim illa mansu'a tawiyatu fi nabi aki enyo na ba ka kene kene ya sabi en roja allah anu marda e na kai o nyino dibi kontu muri sallallahu alaihi wasallam na wa sahabati atasabi en roja allah anu marda wal islam wal muslimin ati islam atoko muri en e ono mane ya enyo na ba harinu dai kai ile o dibi sabi en roja allah anu marda aka doka wa an mujahidan ibn abbas adonu mujahid wa hunu bi abdullah ibn abbas radiyallahu anhu qala wa kai la tasubu ashabi muhammadin asura ya kuwa ho asabi ani muhammad sallallahu alaihi wasallam fa inna allaha qad amara bil istighfar lahum o mori ola moda ka po ijebe wa wa qad alima annahum sayaqtatilun o mori ono o ye ke wa jabe doki alayatu rabi'a aya huna ana ke o sebe qawluhu ta'ala ona wa yakunu mulika kai wasabiquna al-awwaluna awele na ka era adawede ino ni papa ini muhajirin ina na ke ne mi hijira ata na ka odo odo ga wallazina tabauhum bi ihsan ata na ka o sa sawari roiza radiyallahu anhum wa radu anhu o muri ehina irowa den le ehina iro muri wa adda lahum jannati tajri tahtaha al anhar do mo subhanahu wa ta'ala dole tinyo de taiwan al janna na ka e oku ha be ne suru ban holidina fiha abada inni aljanna no eba ya zina zinan lomo subhanahu wa ta'ala doki zalika alfawzu alazim osono wutusi ana ko den padaki dok wa dalala fi hadhihi alayat zahira oke ile ana ka obe o huri to he ini ayonon qala ibnu taymiya ibnu taymiya rahimahullah alayh o ka farodi an sabiqina min ghairi itirati isan humu subhanahu wa ta'ala o hinaire ana ka era dobede ene muhajiri no na ansara ni do me asido kaye yani enoiza ocho iza miden doke wala yarda an tabi'in amole we hina ile tabi'in ne illa an yattabi'uhum bi ihsan aka ni sasa roja allah anhu warda lele oiza yani condition on tabi anabe si na irowa aka ni sasa sabiyan lele oiza dɔk wa mɛni tabi ahom a yi kɔɔrɛ saa sɛnɛ nɛ bi isa yi la tarɔ di anuhom wɔli sikparo lɛhom ɔnɔ ndure ka yi anyɔ ka homoni yuwa be yanni ka wa ama ama wa ka kɛ lɔho anu homoni na yi wa moyi wa asa yi ka wa ahɛ da yi kɛ ebirisɛ wa dɛ na ɛkɛ e ɔdɔ na mi ɔdɔ nyɛ yi la ka wa dɔka la ya tu hɔmisa aya na tu ahohe kɔluhu ta'ala ɔnɔ wɔyi kɔnɔ mori kaka ye la ya sawi min kum man anfa kɔ min kɔbili fat wa kɔtil ɔki ɛɛ nya ŋwɛ bɛɛbɛ min kum ine ŋwaw ne ɔnɔ ki man anfa kɔ ɔle sɛkɛ ɔle dogu tɔhɛ ɔle soguan tɔhɛ tɔɔbi de daba ni fati ma ka wa kɔɔti dɔkurɛ ko ulaika aazamu darajati min alladhina anfaqu min ba'd wa qatilu kuni ɛzɛnɛ ɛnɛ nyudɛ n'a ye kɔɔ de ŋun yàtọ̀ yàrá náà ìka ẹ̀ wà náà bẹ́ ẹ̀ nínú ẹ̀rẹ́ dùsẹ̀ ní ha ọ̀rọ̀ wẹ̀rẹ̀ mọ́nà ọ̀dà kúrẹ́ kó àmà ọ̀rọ̀ wẹ̀rẹ̀ mọ́nà náà nípa tó máa kà dọ́mọ̀ sọ̀nà wọ̀tàálà dọ́kà kò kóòlà wà àdàlọ́ ìlhùsùnà àbẹ́ nínú dọ́mọ̀ sọ̀nà wọ̀tàálà ọmọ kàti tọ́ ìzà yìí wa àbẹ́ nínú kóòlà dọ́kà wọ̀lhùsùnà yàrá ọ̀ qala dhalika mujahid wa qatada yani mujahid wa qatada ya eh, maana kani tafsiri yani <coughs> wastadalla ibn hazm min hadhihi al-aya yani dosi mi hujja ibn hazm ini non bil qat'i isana ka o oh, manu kure to eh, bi anna sahaba jami'a ka ba sabiyan min ahli al-janna in al-janna yanan eh, li qawlihi azza wa jalla agwe oika anai kai o mori onu ya to icheta wan kai wa kullu

alẹ́zínà tàbá òhù fi sá àtìl òsòrò ẹlẹ́yìn náà ìka yìí ẹ̀ẹ́nẹ́ sá sọ́ńtò mọ́lì sọ̀rọ̀ alẹ́ sálám fi sá àti òsòrò ẹnu mọ́ náà ìkú mú kàtẹ́ wọn bẹ̀ ẹnu mọ́ náà ìkú mẹ́zà mọ́ ẹ̀bẹ̀ ẹlẹ́yìn ìka yìí ń wọ́ wàhádì islam bá sọ yàrá wẹ̀ tẹ̀lé ẹlẹ́yìn ìka yìí àdànyí yàtọ̀mọ̀ ìmánahu ìmánì then ne kureko emela kureko asman kele na ko hapuno in battle of old asabi en roja allah anu marda en ne na kureko dani victory over them in asman ka bai me amma ekuye ne fulan agogo to mori sallallahu alaihi wasallam owo kabu sufyan roja allah anu marda be ko na na bala sabi ma wa ka uri awa kabi sufyan roja allah anu onire en ya pe ni en ne mana de jolin den re ka ye sani ma nama mɛ yeli dibi tɛ ɛnɛ ne ba kɛnɛ ye awa bɛ ɛnɛ de ba wɔn to mori sɔɔlɔ ale salam awa de ma ɛnɛ de bɛ lɛ ɲɛnɛ kɔ n'a ye ka ye den lɛ na wa sɔrɔ he desi nyi ma se nɔ se bɛ ka a bɛ ɛnɛ ba lɛ ma den ne fini sɔn to mori sɔɔlɔ ale salam on la dan ijon to mori sallallahu alaihi wasallam ijon ni man re wo don to mori sallallahu alaihi wasallam do kan man da sabe radiyallahu anhu warda eyne ha e ku re ku dewen en runa ba de on to mori sallallahu alaihi wasallam do ka ya waka ato he den nenne yani hamra'ul asad ahana hamra'ul asad en to he den edro wana

kawuri ɛlɔri de ero kɛnɛ ba bɛ dɛni yɛn ba yɛ ka azali muhammad sɔɔlɔ salam ɛlɛ yɛ adɔnna ibɛ ne ti dukure ka ɛlɛ ayi ne ba zi e ma basɔwore abisubiyan a ma sɔwore ka ye sɔnna o nyɛŋun mɛ bɛgɛ ka ka ɛna na kure kɔn ɛyɛ e sɔntomori ɛlɛ e ni tuyɛri kaka ka o ye tɔlɛri o ɔlɔlɔ ɔkɔlɔ báyìí sọ asabi islam tó na ń wúlọ̀ a dọ́wà ká àdó tó mọ̀ ní ẹ̀yẹ lẹ́kọ̀ọ́ òyìnbó wẹ́ẹ́ sọ̀kẹ́ wáyé rẹ̀ bọ̀ ní koran ẹ̀ bọ̀ lọ́nu tún nẹ̀ẹ́rẹ́dẹ́rẹ́ yà bá jẹ́ dọ́mẹ̀kẹ́ abu sufyan

abu sufyan ke ho do e na ba ngodo onto mori sallallahu alaihi wasallam do ka sabi ba wo je ni ni ke nyi ya abu sufyan no masori po ho nyem ba do kwala nda nan da ko ho he ono defeat o na atman ko ne we ne defeat ayo ko na ene ehwo ene tohi omori ọ̀rọ̀ ntan awẹ́rẹ́ mi náà káyẹ mimba di ma asọ́ba homin alkar ìsan náà tuwa inú na wa dọ́mọ̀lì kàlí lẹ́bí na asanu minhum wà takọ̀ ajurun azim awẹ́rẹ́ náà káyẹ ẹ̀nẹ́ mọ̀ ìzáyé náà ni dẹ́nyẹ̀ wọ̀hí na náà ala anyi to si wa náà ìkútú sọ́dẹ̀ wọ́n rẹ̀. dɔmɔ sɔnna wa taala dɔkɛ ne yɛrɛ n'a ye ka alebe na kɔla la homu naaso e na naasa kɔdi jama o la homu ɔna n'a ye k'a ye a zɛ k'a ye wa k'a ye a nya la a n'a ye kɛra ko goezu ne fàṣẹ hom hóra nya ye hóre ne ne nya wa yi ka ne ne nya wɔn fa pasa da ho tum imana da yi ka wɔn da tu imani ye wani wa kɔɔlu da yi kisɛ k'a ye hasbunallah wa ni malwakil yanni o mori yɛ ɔhɔ ye da yi kɔnɔ hɔ ɔnɔ nyɛ yi la hu nɔnɔ da a sɛ tora ni nomo subhanahu wa ta'ala aka wankalabu bi ni'matin min Allah wa fal lam yamsasuhum so nomo subhanahu wa ta'ala de wa wona de won to mo sallallahu alaihi wasallam en runa una ba en ne ba we yani rere ni'ma hunu mo subhanahu wa ta'ala atuban nomo subhanahu wa ta'ala o kele bani se kanyo ele bani ona ha ko hore ngune ngwene yende yasi wa tabaridwanallahi wa fal de si ayohinu mozona wataala atobanye onon dure kai enwurimie mmonon anai kai eze nyane eze wenyane dare ebe ebi mali na yao onon dure ko mozona wataala dakal ladhina tabauhu fi sa'ati al-usra ana anai kai enne sa sa sabia no enne sa so to mori sallallahu alaihi wasallam enu monai ka umma nai kumokatengwa ben min ba'di ma kada yazigul qulubu fariqun minhum ay malaika o woche dai pa ine ngwenni do jesi because of oyi kata ngwana ka e umono kata thumma taba alayhim ay mono mo wana wa ta'ala do tuba itube ni do no innahu bihim rahim oni wa radiyallahu anhu marda rahim ona ngwaye ni don la zayan ba kanwan

ana dariu dali ọlọwọ ọmọ àwọ ekubo sọ ọdọ wọn asi sáré dáa kàá chire dẹnẹn wọláhì ọ̀nà ndúlẹ̀ káyì ọ ká chire yàni iri mẹlẹlẹ wàá ká chire wa si ya anyanwụ siri nụ mmeọ si e ama anyanwụ siri n'ụmụ na ịwa e wa anan ọnọ mẹ ndị man kana mawjuda min sahaba enaika enne exist yara ina sahabi enne illa man azara allah min an-nisa e na ko mo subhanahu wa ta'ala <coughs> o siyo le ini onye ne wal aiza tena kenne kume <coughs> amma salasa alladhina hulifu akawera ne tanaika enne je wanema na nazala tawbatuhum ba'da zalik wa mo wa ta'ala ole choyete ituba wa ta'ala on oh, nye wa o oh, wele mire ono osono be ai hino nya na ke alwahibi o oh, ko we no qur'an o le mono do sele sele be ni sunnan akal hadithu awal hadithi baba ana bi said uh, al-hudri abi said al-hudri qala okay kana baina Khalid ibn Walid wa baina Abdurrahman ibn Auf shay o ka ni ile anaika o ina ka ni Khalid Walid ibn Khalid ibn Walid ati Abdurrahman ibn Auf fasabbahu Khalid Khalid dokwa hon فقال رسول الله صلى الله عليه وسلم on to moni sallallahu alaihi wasallam zaki la tasubbu ahada min asabi asowa na kwele nyenyo ho ina sabiam fa ina adukum fa ina adakum ago ko nyawo nyawo ne law anfaqa mislu uhud zahaban o ka ala bi ka o duha o to to do moni esana ka o ya atabe uhudu abo ini gold ma adraka mundu ahadihim okotua mudu na le nyani seme sadaka mudu na le nyani sa anesu atolo mori wala na ziba wa kacheban hadith na imam buhari àti imam muslim ọdọ abẹ kọlá ibn taymiya fi sọrí min maslul ibn taymiya dáa ka inú ẹ̀rọ ahi sọrí min maslul alaman shatama rasulullah ọkọ wakazali ka kọlá imam muhammad wa gairuhu awọn mẹlẹka ni imam muhammad àti ẹnna wa kullu man sahiba nabi abẹ náà ike yapa nibi sannatun ilayawen aw shaharan ohoawen aw yawman ekoyawen aw rawaw abikore muminan bi dodoliro fahuwa min asabe o ini asabe to mori sallallahu alaihi wasallam lahu min asuba bi qadri zalik a nyoyo ko basabe e hope e hena fain kila ko do bansi kai lim falima naha halida an an an yasuba asabuhu semedo we halid kai asoku asabe no ho idza kana min asabihi aida ana ko le nasabi wa qala doke o ko no ka o nyaawni ana ko duha isana atabuhu dawa ini gold eto ateban abi otu mudu nyan ne abi kateban kulna akade kaka li anna abdurrahman ibn auf wa nazara'ahu min as-sabiqin al-awwalin aw ka abdurrahman ibn auf ati enwuri man e ine e na ikaye e ela david ene papa ezennen ene kwan kwanchin ene kwan koyanin doki allazina sahibu fi waqti kana halid wa amsalihi yu'adunahu hufi danna bi ka ele ya tu fonto mori sallallahu alaihi wasallam ele ya fonto mori sallallahu alaihi wasallam eno mona eke hali don ni man be ya ko an kwata fonto mori sallallahu alaihi wasallam wa anfaqu amwalihim qabla al-fath wa qatilu de do gwa ni ha to da ba ni fatu maka de kura kon wa hum azamu darajat ele nyubani hun min alladhina anfaqu min ba'di al-fath wa qatalu hunna naikaye e wa na kura ko awere bi fati oye ko dedu saha wa kulla wa'da allahi husna amma a bennanen oye zo benen okay on to mol sallallahu alaihi wasallam o manage enote do hi holiday to anze enwiriman ehna ka enne banabe ole mi fatu ole manara ni sulu hudebia de kure ko doki ana ka on to mol sallallahu alaihi wasallam o man yo ka se nwirimi o nonon asare kwasa bianu ho ọ̀nà ẹ̀ bá iná sàbí dọ́nà ọkọ̀wá kà á tiri ẹ̀ e ńwúrí mẹ́rẹ̀ nà ọ̀mẹ̀kọ̀wá ya. dọ́kà hadithu sani hadithu ọ̀wà kọ́lá sọ́lá alẹ́ sálàm lè umar ọ̀ntún mọ́lì sọ́lá alẹ́ sálàm ọ̀kà umar wà má yóò dìrí kàlà alàlọ́ àtìlà alẹ́ àlùbárì. ọ̀kà sóyẹ àbíkọ́mọ́sọ̀nà wọ̀tàálà ọ̀mọ̀ nílé ẹ̀ náà ìka ẹ̀ náà kúrẹ́ kó bá dùn. fakọ́lá dọ́kà wàkà wà mísánà ìkó hadith mutawakkal alayhi aka kila al'amru fi qawlihi oda ana ko we kai imalu wa menene li takrim o te duban wa anna al murad okzomin ko kai anna kulli amalin amaluhu badriyu la yuhazu bi li hadha al wa'd as sadiq aka be ile ke ana ke kure ko badri enneme ezeba zawali le agobe okatete de idonon wakila dada nika almana ituma na ka inna amalum sayyi'a taqa'u maghfura ani kolo dijana me aba jebe wa faka annaha lam taqa dawa yasman kai e, ile ono bono bono men yani na me ni diri homo zona wa ta'ala aba jebe wa imam nawawi rahimahullah alayh akwa qala ulama ono ye ne ga manahu al-ghufran lahum fil akhirah itima na kai e, aba jebe wa ina ko yadirema

ونقل قاضي إياد أوكي قاضي إياد أو سوى الإجماع على إقامة الآل كاي يعني إجماع ناني كاي إن أمري تنا كلين أوني كسوى رضا دا وضوان أبا ميوا وقامه عمر على بعدهم عمر دمرين كيباين نان قدام ابن مزعون إنني أنا قدام أنا وزي مزعون قال وضرب النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم أو تو أو كاكي تو أنا مستوى ibnu usasa misto ana wazi usasa alhad yani kitua che ome cheche ome ino ni cheche wakana badria ano ino na iko kure ku badri <coughs> aba jebe wa ko yade ma ama anya ko bena ma na ikaye oni ka amokale wa ina hono ba e mewan وقال ابن قايم الجوزي ابن قايم الجوزي أقوى الله أعلم umuri ono ya ka inna hadha alhitab akawele ono liqaumin qad alima Allah subhanahu yera gwana ko muri ora ye annahum la yufarriquna dinahum and never never dinyan and never milida una dinyan bal yamutuna ala alislam eba tere tere ka ye bete tere su islamin wa annahum qad yuqarrifuna ba'da ma yuqarrifu en nyangu makobe en pa akubana ka ye en sa me gairo min azunum ibana ne sa me nyangu me walakin amma la yatrukum subhanahu musirrina alaiha o muri non ne ban o ba na wa kai ai kina ku na bo ai nan bali wa fikum li tawbati nasuha o muri wa ko jere wa ken tuba tuba na kai tubi la ida idabe dake wastighfar ato ipo ijebe wa hasanat ati oymoida samu asaru zalik anai ka obe nye akuben akuben ويكون تأسيسهم بهذا دون غيره أقدر بك وإما نجوتي أنا جواتي أو بلا مدنا لأنهم قد تحقق ذلك فيهم أبوكم ملا كويزة إلى إلى وأنهم مغفور لهم هم لبا ولا يمنع ذلك كون المغفرة حصلت بأسباب تقوم بهم أقصنا أبو نيا kai agoka kaka ba jebewa enne ko ba misana kai oba me ka jebewa kamma la yaktadi zalika an yu'attal al fara'id azman ko me ma man kana man ka e ko ko me kai en nabi sallallahu babu wasawkum bil maghfira daika akaba jebe yonene ko shanguda falau kana qad hasala bidun al istimrar ok ana bika o manime daika en nere mana me la por ala kiyam bi awamir yani in o man shoje odana ikobe lamma taju ba'da zalika ila salat wala siya o ka na wike ele no na no me kai akula jebe ne ni dukola ene ko ya na gusala ene ko ya na bawe ene na mihaj ene na nyizaka wala je ene na e, kujihad wa hadha al mahal o ka sanan amanika o dalwabe e ko a jebe wa amadure kai asabe no radiyallahu anhu warda e ya masawore bedda wa ma inu kola idan dure kai e ko li ke wene ene la ibada that's why ba kai ala si al janna yo do ro nene doke al hadithu salis hadithu auta an umar ibn an imran ibn husayn ana hadithu imran ana wa husayn radiyallahu anhu umuri na ya qala qala rasulullah sallallahu alaihi wasallam untu muri ko muri mo ngala dare mo ha khairu ummati qarni ananyira ananyo da hunira gwam ono be ono me nani summa lezina yalunahu ale mona na wana sasa wa summa lezina yalunahu ato anawana resa sono imran daga ke fala azri me uskur bada qarnahu qarnain aw salasa o moita mai ale mira gwan ira goeba abketa al hadith rabi hadith huna ana bi anabi musa al ashari hadith abu musa al ashari radiyallahu anhu warda anna rasulullah sallallahu alaihi wasallam qala antu muli muli mengona dare moya qala ga kai an nujumu amanatu lisama awele uzome ana bi ayana tisaman fa idha zahabat an nujum ijo uzamono muri ọla kara kwole wa iza nujumu nkajarat ejuzo mo ama ọla kara kwole ata ahlu sama ma yu adun o we to ana e ka ni sama ita na mo katata ne wa dako ana amana to li asabe e ma baya na taya tabi men rajallahu anhu marda fa iza zahabtu iji e me su ya fa iza zahabtu ana iji e me iji me su ata sabi ma yu adun obe to sabi ni roja allahu anu marda isa na ika mokati ta ne wa ana ika yere ere ono be ile ku ana ika ona ina aka na ne dega hi dako wa sabi awe da sabiya amana tuli ummati eleba ya onete amana ummati eleba ya onete ya lumma min fa idza zahaba asabi ija sabiya min lezu ya ata ummati ma yu'adun obe tu umma misana ika amokati ta wa eni ika hi ana ika kuma ne ile ile nyajen hadisa non imam muslim o dowen donc al hadisu hamis hadisa nay ka to hoye an umar ibn khattab ada hono umar ibn abi khattab radiyallahu anhu umulu inayl anna rasulullah sallallahu alaihi wasallam qal fala zalantu umulu umulu me ngona dale mo ka kae akrimu asabi do banya sabi amnene fa innahu sama ago kai e enene hiyarukum ele nay ko nyoy da kunawne oyego onno me do ne wan dɔka ka abu woli kɔbe ɔnɔnu manu kɔbe yɛtɛ di yɛ ka ɔlɔnɔnu eyi bi ne wan wafiri waya aluhuro ini riwaya sa ɔntu mori sɔɔla wale salam ɔki ahfizuni asabi sele sele salam ini ɔnɔ bi ka ye

an lure kabu zaro a roze ka kuwa idza ra'aita rajulu yantakisu ahada min ashabi rasulillahi sallallahu alaihi wasallam fa'lamu annahu zindiq ọka iju were ka ye ọza ajọ ha were ojo nọrọ ojo nọrọ ndị ajọ ha yani ozikonye a ina sabi otu omori sallallahu alaihi wasallam ka ye ọzọ nọ yani ọ na-ekọrọ amiri isana yon to muri sallallahu alaihi wasallam idza izaben wal qur'anu haqqo qur'an da idza izan wal wa ma jaa bihi haqqo isanu qur'an sirre abi sanan to muri sallallahu alaihi wasallam ono se da idza izan wa inna ma ada zalika kulluhu sahaba ana yana mani sha bani zoe yana mani dawa yana mani shawe aban ina basabiyan radiyallahu anhum warda dak wahum okenini yani evene yoriduna an yajrihu shuhudana oke yeska ye ene daru e yeske na dua ha sobe ibenu ai li yubtilu kitab wa sunna agobede ero le dua ha agobede ero le kaka suwa be sobe al kitab wa sunna ana abu hala ne shi ame e ba sabi oju wale ke ya ko e atole nu abubakar e atole nu umar e be no problem men problem ẹ̀ ni wọ́n bi ka yẹ ayé àkọwà ka yẹ sẹ́mẹ́dì kùránù nọ màá nẹ́yìn ní wọ́dà dẹ́ ẹ̀ bàdí sẹ́mẹ́dì sunna màá nẹ́yìn ní wáyé dẹ́sẹ̀lẹ̀ dákú ẹ̀yọ́rí sọ̀rọ̀ buhari ẹ̀yọ́rí sọ̀rọ̀ muslim ẹ̀yọ́rí sunna na abudu awo sunna nà ibn maja ati sunna nà nàbọ̀ ati musna dáná yìí ké àkiri hẹtẹ àzàmáwá ka yẹ ilẹ̀ ọ̀nà sẹ́ẹ̀lẹ́mẹ́dọ̀ yìí tẹ̀tẹ̀ ọ̀nà ìdúró ka yẹ sanyẹ̀ngùmẹ̀ dáa sọ̀rọ̀ àkúdọ̀ ilẹ̀ ọ̀nà sanyẹ̀ngùmẹ̀ dáa sọ̀rọ̀ ọ̀dùkọ̀ ọ̀nà ìrẹ̀ka Sani emume me hadisi on tumo da sada dotwa ono ka kaka e na ka urebe ana ka bu zara arrazi doki jo amanu kada ka e bu ko mori akobe ana mdal ko wal jarhu bihim aula yani ka ke em katai ena wal kai akudiye ni kan mana waka isu ya ko enaworoka wuro ka yawa because of ka ebe ya no ono uwe kitab wa sunna ano lona nyangu na zungwa ono yeno na ka wasi isanan bayin ano dole ko to mori sallallahu alaihi wasallam doki afizuni fi asabi sele minini eni asabi am an man ke eh, ibnu maja atimam amara atimam emesi hadisa ya make sure ka we follow the footstep ana sabi ene roja allahu anhu warda yani because azenen asabi ene roja allahu anhu warda ene ya tu bonto mori sallallahu alaihi wasallam ene ye onto mori me kare ene ye onto mori so ska mosan onto mori me ska me so e wona be wa bele ma we nyen we abesen ona ndoni ka yesero ntu omori ono sallallahu alaihi wasallam ini asabi ntu omori sallallahu alaihi wasallam ya masawri kai yani ozo kachirewa e ele suwe wa nai kai asabi ni o mani nyina wa dohure to he ona ndure ka ro era tirwe oro oro ina ni ani al awasim min al qawasim ani abubakar eh, ibn al arabi anai o chere hoy go daru ho ni ra tiri wi to baina sahaba fitina na ka o baina ka ne asabi hikmatu min atare a wonyu eri ni na ka agobe enwuri mire non agobe enwuri mire chonon ahwa go anda cheren dak al hadithu sadis hadisa na ka o to o hinon an wasila yarfahu yani hunu bi wasila hadisa na ke iya shonan don to mori sallallahu alaihi wasallam akila tazaluna bi khair ma dama fikum man ra'a wasahibni okay eba je oiza oyi ne ngwoni ana bi kanyo ne ngwoni maro ani wa sahiban ona ko lem do yapem tak wallahi malishu muliku la tazaluna bi khair wa ba je no ni no izani madama fikum ana bi ka ayo ne ngwoni maro amaro ani wa sahiban ona ka ole ona ko lem do do yapem tak al hadithu sabe hadith ana to hinta anabi hadithu dilema ana ike o sebe inire no no nabe ananas ibn radiyallahu anhu adam no nas bana wazi malik muri inaira an rasulillahi sallallahu alaihi wasallam hunu mun tumuri sallallahu alaihi wasallam oki ayatul iman o oh, ini asiye o oh, ido yani hubul ansar o oh, isirani ansar o isirani medina wa ayatul nifaq awere afi munafinci bogdul ansar oye nyi hera ni ansar eni ezen eh, ana ikai eni don tumuri sallallahu alaihi wasallam ene doro gade ya pin

ama anyị anyi wa qariban man alfa hadith wa asar anya na ke aw mane tere inni wenen inni hadith wa asar wa huwa jamu kitab babe do manu ko gu we anaike obe inni lenon analoka yani wenon eska ono ka aike anyi irago eta irago e wasparahu alkunya ko nyanwe nanen an kunya na so wa sayinan ana kawa ko sabin to mun radiyallahu anhu warda, ana kawa ko wa ho you will never be able to be among them umuri na wa da me ka ya ine ira gwa hoto no because eh bo si para ana kunya ya we gai ya hamawa ya badua ewa ya kumuri ina ewa ya kumuri jewe ewa so ya go ya ine al qafila al ahir agoya ini the calavan the last calavan anai kai ebe mere apara hu ono oh, of the last one ana ben ana ko mi sao waman hurima ono anai kai o o beni si o kole ba zo inan fakod hurima hayra kullu isana hi a boy da wele misan umuri na da se ba ino nai ke o misan ana ndure ke arho no so be yani webe nai ka onika wa manu nyo yani a che ebere ọka etikọdụ ahlu sunna fi sahaba yani oni domani chere omara ai kekwan ana ga weisha mawjud fil suq wele inohu dalila sana ke o wana sebe onawe oki mahdiyihim mahdihum al khurafa wa mawqif wa qawluhum bil raja yani mahdiya na ka ile chawen atoy ka ene ka ko baba be okwo hum ko ilun ene ya ga kai anna jibril awe malaika jibril wa mikail ati mikail wa kursi atagontum atagon mori subhanahu wa ta'ala yana lala ce mori agan wasa kursi yo samawati wal ard wallahu ate opare wal qalam matatalisa hadiatun oke enne sede wa zalila dawe ngwen neten yana be limadi shi'a yimadi shi'a ayeko ok limadha sama li anna li anna mahdihum al mazlum aw ki mahdi ne ne claim kana nya sarra abdan o be de bolehe wa inda ma sarra abdan sarra rabban o me la bolehe do na le balo morihin ya no de bolehe do na balo morihin ana no ki falo bodiya te jawhara kon kon ho harububiya ok awere o heke anaika o manu hure to e o nwe yetere yani wana woroke asiyo muri anaika no wadarihin

urugwere wala mali halen e wono don wo do mele ni na do wale majina to hen urugwere ka anya wona woni ne so urugwere don le ku e ka e wona na la la so mori do mani me nye nye ana ba na ndo ana ya ka anyi se wonne no do ne nyan ake akwa e ka se le ije nyere no leu dire sonya bana we oye mani ka do sinyi ne su yonya ore ka nyina nawo then the question e wura ida la a bisana ni deni hi no mori anka e, e wasi akursiyuhu samawati wal ard yani agono mori hi organize sama atitesu ye dire sono na mehi jamani shoka do na ukai ele na wa leki allahu akbar saka sahuna mbulan ana lewe ngu al khurafat yakuluna haula shi'a ana ikisiya naka eje wa amal suwe ni ndo kapolon enyi faida e meki imani onye da to because ora aka hidan ele na ka tedo o sho ye la yuwafiqu al aqli sahih o jiro ya na ikai o jetere ona mdure ke ọjà hàn lọ́ka ẹ̀ ń ná rọwà fẹ́dọ̀. قوم لا خلاق لهم من أجهل الناس في علم وأكذبه أكن روافد أو روافد أو أنا كسي أبن قوم لا خلاق لهم إلى غير نايكاي bira, bee ka kene se eyala kala tiri nka na ọma ha kene abe masị kwụrụ ahịa se ya qaumun la khalaqa lahum ila gwe na ikai en ne nye bila na ikai wa use na nka se na bila na shey they don't they don't have any behavior they don't have any character you can see it in them ana ndoke min ajhali nnasa fi ilmin wa akzabahu yani e ina na ikai en eh, ne nyaru mai hunada ona ndure kai ile ene eh, wa kana iwe nu humeni chere yani humayn lanatullah alayhi wa kan iwo no tere aban is full of nonsense and stupidity dako akzabahu enelebo ni leche hunadan enyo ne cheche huwa ono medano ko leche deba la dinene deka anyi sa hitake oni were dawide ka is part of their deen oyeko is 9% of their deen kene cheche era kan cause for it sababa oni ke ya ya who are these people then asano sebe akwahum qailun ya no kele non o ene muktata muktatafat wala iya li shayhim alwahid albahar asani doke wahum qailun ene ya kan birrajati qabla alqiyama awani olaba bare ma ha ku aba bare ma ha ku ete de kiyamo betu ay an yu an yu'idu Allahu an yu'idu Allahu qauman min al-amwal ila dunya umul bana wa ta'ala da iba ni eko kiyama eko mori bare ma ba ana ikara jete omori ba hawa kwete ba ngune honon fa yu'izu Allahu fariqan do mori wazalika inda huruji mahdihim osoni bana bawe eji mahadiyen ne ora jinebe asafa ana ki mahdiyen ne naika mahdura ana ke enenye ora nanyi de ki mahdiyawe oyego wa sere ni ono menim kai enere ha ena kare wa shoni ni akli sahih omori ya de nyi koniba hola kwete dabe sho rutan ukora na ikodomen yele na le ba wa go wala nye da wala mara ha ra kwete yani abi kiyamo tunda ke kiyamo situ eh ahora aha aha kwete na da wala madu banye wa ena na wise ya na ka bele ko na nyisi enu ma wona ne be abele le ne nyin ana enu ma wo ada da da ya bu banye ne oyi ko so senen bele anabe abesenen de ahurafat ile chawin anaika

oke ochenwo mahdi ene na bese ene jezi ene ka na enyi ochenwo ene na oche ochenwo israel awo doka onzur kitabul imam al mahdi min wilada ila zuhur anu muhammad kozwaini ana tere akwa hum qailun ana ya ga kai anna mahdi shi ya tibi amri jadid mahdi shi bana ba sare wa wa kitabu jadid atu qada'i jadid aka kare wa ala al arab ala al arab yani arbawa ni shadid owa kata ngo alaysa shanuhu illa sayf enina na mabele anurwa anurwa babe illa sayf ako ako la yastatibu ahadan owa zejita yada nyinyi ko tuba wala ya huzu fillahi lawmata laif owa wo huwa nyanyi ni le muri da ba da le muri yo huwa nyanyi yani ndene o ibe kene ame ma iba wa halu sunna kene halu sunna kene problem ene daka unzur kitabul giba li muhammad numan أقوام قائلون أن لا يكاك إذا خرج المهدي يجي مهدي على جنابه لم يكن بينه وبين الأورى وقريش إلا سيف أكو أننا كان أنروا أتنا إكاي أننا أنا كأبن رب الأورى أنا إكا بيكونيا إن فما ده يا أنا هو هو وان وقول أتنا قريش إلا سيف أكو yanu na na bekene dai hiwa kai ele kona kunu muntu muri sallallahu alaihi wasallam ele ko kwa ngwanu mabulan ala ni atomic bomb den ilo kuma hadiya no wa wa sai kore kon aka unzur kitabu giba li muhammad numan akwa hum qailun ana la yaka kai ma baki ya bainana wa bainal arab en sabatena kana ila ni rarbawa illa zabi ake o jowabe wa awma bi yadi ila halqihi de man suwa no benin ani de ya bai mere ro ka en sai na kana ire shi ako jowabe oye oh, ko yani sai ya azune hiwa da ne kore ya se karawa kore ten aka unzur kitabu giba li muhammad anumani وهم قائلون أن لا يقع بأن مهديهم كمهديان يهدم المسجد الحرام والمسجد النبوي أو المسجد الحرام أتي ملجن تومري صلى الله عليه وسلم ويحكم بحكم آل داود دا مقالي لقالي أن أذان أن إلى نبي داود يعني يقول قالي تومري أن شعبه يعني اليهودي أي عمله يعني ويكلم الله بسمة بسمة العبرانين دا قالي يمري سبحانه وتعالى oba kale ko dai ka hebrew yani ibrani ono se ono ono mori se kale bali yaqtulu sulusai ahadul alf oba utu todo fe ne ne tesu yana ko aba makale inu mawo akere na unzur kitab bahar al anwa mali se tara kitabu sulu kafi wa kitabul gibal inu ma kitabu raj'a li ahmad al hasai wa huwa hum qailun an raya بعدم جواز الجهاد اذا كو جهاد إلا ما أهروج مهديهم المزعوم من سرادبه اكي او جنبه يعني مهدي انا لايك ان كليم كاني هون وتها يعني تونل انايكا او ان لك انظر كتاب وسائل السيا لكن يونايكي امي أنا وسائل السيا انهار الاميلي انايكي للحر الاميلي انايكي او تلك so sono be ele na ka na kai we la bele no wai ka ma na mana ka na ze nyo be ko ele na ka da e siro ye gem a bele na kai ne ko be ya himu zona wa taala onu tinyo da yomu ndo tinyi je so inshallah ya bana ge guluhum al qabi yani ne me he ne na ko di te ibadatul qubur ini oyi hakikuta wal mashahid ati na ke Eh, ni diwe non na eh, mi molidi e eh, mi sa sabi asman ka umma ye ye ne re ne ya he mo sona wa taala umuri o me o isi a sabi ne roja allah anu marda na wodo chire na ya esana ka owa me ka o isi no ji hai na na wo no da so o so mo ni wa wa no so su ya because ini o isi ne ka o do ya he mo sona wa ontu woni ka kalmaru ma man haba yawmal qiyama adana ba ba ba ya po na ikawo se ko yawmal qiyama doka ono ayi baba mu koro amma ono sile ontu mori sallallahu alaihi wasallam ono sile abakar ono sile umar agwo isha ano non omuri onna wo ba ya pe wa ko yawmal qiyama omuri onna wo isha ano non awa me kai ya la pe wa ko yawmal qiyama subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk